إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني المستمعون الكرام وأخواتي المستمعات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó wọ àánú ẹ̀ṣẹ̀ wa tó kà wá kún ìkan nínú àwọn tí yóò láǹfààní àti máa gba Ramadan láti bẹ̀rẹ̀ Ramadan títí débi mẹ́wàá gbẹ̀yìn tí a wà yìí orí ńláńlá lélẹ̀ báyìí torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lájọ bẹ̀rẹ̀ Ramadan àmọ́ tó yẹ pé àwọn láǹfààní irú ilé ìtawà ní lónìí àwọn láǹfààní ẹ̀ wọn láǹfààní kí àwọn di mẹ́wàá gbẹ̀yìn ilé tó yẹ pé òun ló tó lóore jù nínú àwọn ọjọ́ Ramadan torí pé ìyàwó Aisha radiyallahu anha wala nabi sallallahu alayhi wa sallam idha dakhala al anabi sallallahu alayhi wa sallam jẹ́ tó yẹ pé tí mẹ́wàá gbẹ̀yìn bá ti wọlé ṣàdàmì zọrọ anabi wa dé ṣòkòtò rẹ̀ tí ó le dáadáa àkàlùdé lélẹyìí fún ìmúra ìgbáradì kó le ju tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. wà á ṣìyà lẹ́yìnlá àwọn òru mẹ́wàá gbẹ̀yìn anabi ọmọ wa fi jí dìde lẹ́ni tí ó máa pọ̀ ní ìbáradà ju tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ tí ó sì máa bẹ lọ́wọ́n ba. wà á yìí kọ̀ fọ áhìlá ànábì tó a máa jí àwọn ará ilé rẹ̀ so àǹfààní ńlá lọ́wọ́ bá àlékẹ́lá fún wa pẹ̀lú mẹ́wàá gbẹ̀yìn tí a tún dì yìí abẹ́lọ́wọ́ bá àǹfààní náà kọ́ lọ́wọ́ bá kọ́mọ́jẹ́ ká sí lò. àlékún ìkẹ́ ọlọ́wọ́ bá àti ìrà jẹ́njẹ́ tán ọlọ́wọ́ bá kọ́mọ́ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́wọ́ bá àlékẹ́lá rán láti wá yọ àwọn èèyàn kúrò nínú òkùnkùn àìmọ̀ká lọ sínú mọ́lẹ̀ ìdá ọlọ́run ọba lọ sínú mọ́lẹ̀ ìgbàgbọ́ yí ẹ̀sìn ọlọ́run ọba. àlékún ìkẹ́ ọlọ́run ọba àánú ọlọ́run ọba àlàáfíà ọlọ́run ọba orí ajẹ́njẹ́ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú sallallahu alayhi wa sallam àti gbogbo olùrí ojú ọ̀nà nàbì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbèdà kìyàmà. Naam ya ikhwanana ẹ̀yọ́ mọ̀ ya wa lápẹ́lẹ́. ọ̀rọ̀ tí a ń gbé yẹ̀wò òun náà ni ọ̀rọ̀ àwọn al àwọn khawarij àwọn at-takfiriyun al-haddadiyun. al haddadiyun àwọn tí máa ń pe mùsùlùmí ní kèfèrí pẹ̀lú nǹkan tó jẹ́ sí pé lọ́dọ̀ àwọn mùsùlùmí tó lálàáfíà tákìdá wọn dúró déédéé táàdì sọ́kàn wọn bá ti tà nábì mu nǹkan tí wọn àgbáyé kọ́yọ̀ yẹn jáde kó ní Islam àwọn èyí máa ń pè yẹn ní kèfèrí pẹ̀lú àwọn nǹkan náà àwọn tí ń pè yẹn ní kèfèrí yìí òun ni àwọn al àwọn èèyàn Muhammad bin Ali Jabata àwọn ni Khawarij ju ti ilẹ̀ yorùbá wa ń bí báyìí àwọn boko haram ni kọ̀wárìjì tilẹ̀ haúsá kò yí báyìí nìsín. ọ̀rọ̀ wọn là ń yanjú lọ wọ́n máa ń pè yàn kéèsì rí pẹ̀lú àwọn nǹkan tó yẹ sí pé àwọn mùsùlùmí tí àkídà wọn dúró déédéé tí wọn kì í pè yàn kéèsì lé lórí àwọn mùsùlùmí wo la gbà lérò pẹ̀lú àwọn mùsùlùmí tí àkídà wọn dúró déédéé òun náà ni àwọn ahlu sunnati wal jamaa àwọn tí wọ́n máa ẹ̀sìn wọn lórí wípé ntọ́ba ti bá tọ́lọ́wọ́n bá mu tọ́ba sunna nabi wa mu sallallahu alayhi wa sallam òun làwọn máa fi jọ́sìn fọlọ́wọ́n bá tí wọ́n máa ẹ̀sìn wọn lórí ọlọ́wọ́n bá wí ànábì wí àwọn là ń pè ní ahlu sunnati wal jamaa so ọ̀rọ̀ àwọn pípò yìí ọ̀rọ̀ wọn là ń yanjú lọ. jamaa fún àsìkò Ramadan yìí a tún ti fi ọjọ́ sátọ̀dé kún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni máa ń wáyé ní ọjọ́ Tuesday ọjọ́ Wednesday àtọjọ́ Thursday àmọ́ àsìkò tá a ní tí Ramadan fi parí ó ti kéré gan a sì fẹ́ yanjú àwọn nǹkan tó pọ̀ torí pé nínú àsìkò péréte tá a ní ìka tó parí Ramadan yìí a fẹ́ yanjú ọ̀rọ̀ bá a ti kírẹ́yìn iye kábàrà tá a ṣe torí pé àwọn bídí àwọn eléyìí náà ẹ̀rí pọ́dún sì ti súnmọ́ wa níta sì ń bá lọ a fẹ́ kí a fi ẹnu rẹ̀ kí a fi gúnlẹ̀ síbi kan ká fi ẹnu ẹ̀ jó kan náà ká tó nawọ́ rí mi àlè tí ìparí ẹ̀ tá fi nawọ́ rí mi náà wàá padà máa kọ̀ntínú lẹ́yìn àwẹ̀ ni àmọ́ ká bá débi tó nítumọ̀ tí ò ní ti dàrú bákan náà ọ̀rọ̀ jáka yíyọ tún ti ń sún létí lé báyìí kọ́ tún ní kátàkátà tá máa sọ nípa ọ̀rọ̀ jáka náà. síra nìsí ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ẹ̀rí pé àsìkò wa ta a ti ń sọ yìí àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú àsìkò tá a wà yìí inú àwẹ̀ òun ni ọ̀rọ̀ pé ọdún wà wájú wa báyìí kọ́lọ́n bá lè gara kó tí kó bá wa láyé wà wájú wa báyìí kọ́lọ́n bá lè gara kó fún wa lágbára láti yọ so gbogbo àwọn nǹkan wọ̀nyí ní tó ní í ṣe pẹ̀lú àwẹ̀ ni àwọn nǹkan wọ̀nyí náà náà ti láwọn kátàkátà tá fẹ́ẹ́sì àní láti gbàgbé ẹ̀ torí pé la yajuzu ta'khirul bayan an waqtil haja. àwọn olùmọ́ni kò tọ́ ká máa lọ́ àlàyé lára kí àsìkò tí àwọn èèyàn bùkátà sí kó tó wá lọ ká lọ́ àlàyé lára kọjá àsìkò táwọn èèyàn bùkátà àlàyé yẹn. naam a ti yanjú ọ̀rọ̀ ìmọ̀síwá sínú àwẹ̀ àìsí yanjú ọ̀rọ̀ ipò àwọn àfa ẹ̀sìn tamani àlìlọ́rafa àlìlọ́rafa a ti ṣàlàyé gbogbo yẹn pẹ̀lú àwọn ẹ̀rí ìfọ́síwẹ́wẹ́ tá a kẹ́rì wa dáadáa inú alukur'an àti sunna. àmọ́ síwájú ká tó lọ síbi tá a lọ lónìí torí ọ̀rọ̀ tá a tún mẹ́nu lé òun náà ni ọ̀rọ̀ bídà gangan. a dẹ̀ ti bẹ̀rẹ̀ yẹn náà látọ̀sẹ̀ tó lọ àti mẹ́rin alákọ̀ọ́kọ́ wa ẹ̀rí yẹn lálá parí àwọn àrújú wọn tá má fi ń takò ẹ̀rí yẹn lónìí á tó wá mú ẹ̀rí mi lónìí náà tọ́lọ́ ọba àdìgbà bá gbà wá láàyè bẹ́ẹ̀. naam àmọ́ nípa ọ̀rọ̀ àfáà tá a sọ tó sọ wípé tá a ti mẹ́rin wá lórí ẹ̀ tá a ti kẹ́rin wá yẹn wọ́n ní àlè lọ́ra àfáà ṣẹ̀pá ti fún wọn létí pé gbogbo ẹnikẹ́ni tó bá lé láàlè lọ́ra àfáà ajẹ́síkòrò náà yẹ ó wá Qur'an àwa ni ó tún lọ ra àwọn ahadith náà Bukhari àti Muslim kò tí ẹ wá nídìí kọ́ ra Bukhari àti Muslim mọ́ ní sítorí pàfà làwọn náà àti bùkátà àfà àbí máwùlẹ̀ ra Bukhari lọ́wọ́ bó ti gba hadith rẹ̀ látọ̀dọ̀ anabi direct straight lọ́mọ mú látọ̀dọ̀ anabi straight má gba ọ̀dọ̀ Bukhari tó ra bùkátà àfà àbí àwọn àfà àkọlọ́lọ́run rántí wa bí ẹ bá ta àwọn àfà àlọ́lọ́run rántí wa ìwórí hadith ń gbèsè ayé rẹ̀ ẹ̀yìn eh, tí o bá sí imam bukhari tí afa ọba wúlò ó rí hadithu tí o bá sí imam muslim wọ́n mọ̀ nǹkan tí ń pè láti sànẹ́bì tí o bá sí nasa'i tí o sí tirimizi tí o sí ibn majah abu dawud musnad imam ahmad muwatta imam malik umu al-ummu ti imam shafi'i àti gbogbo àwọn tíra àhàdìsù báyìí tó yẹ pé àwọn tí wọ́n kọ náà èèyàn ni wọ́n àfa ni wọ́n tó bá yẹ pé àbùkátà àfa tí wọ́n rí àdìsù ànẹ́bì sáyé ó rí lójú báyìí.

inshallah ká tó bẹ̀rẹ̀ sí máa yanjú àwọn ẹ̀rí tá à ń yanjú lọ. nǹkan kan ń bẹ tí a fẹ́ play fún wa ní ọ̀sẹ̀ tó lọ àmì ní ọ̀sẹ̀ yìí náà ni níjọ́ Thursday àwọn tó ẹsẹ̀ ń ta fi kọ́ọ̀tì nǹkan ní nǹkan ẹ̀ ń ṣe ségesège a sì fẹ́ play rẹ̀ nítorí pé èèyàn mà wá alẹ̀ kó kú ní nsú àwọn tá à ń bá àwọn tá à ń bá fa yìí alágídí èèyàn ni wọn onírúurú èèyàn ni wọn wọn ni ẹ dírí o iná tí òyìn plé òun ń parọ́ mọ́ mi ní ń parọ́ ni so inshallah ẹni kí mo sọ wípé application tá a fi kọ́ ti ẹ̀njọ́ yẹn application yẹn ni ó ti ṣégeṣége a ti wá rí application mi, a ti wá kọ́ tiẹ̀ dáadáa pẹ̀lú ògbọ́n náà ba tẹ̀síwájú kí a tó wá bẹ̀rẹ̀ sí máa kó àwọn ẹ̀rí wá lónìí ká tó bẹ̀rẹ̀ sí máa yanjú àwọn arújú wọn a kọ́kọ́ gbọ́ àwọn nǹkan yẹn náà ṣé báyìí nísìnyí a wà tẹ̀síwájú pẹ̀lú ògbọ́n náà ba eré ìta àti fẹ́ gbọ́ òun náà ni pé mo ní mo fẹ́ mẹ́rìí wáyé pé àáfàá yìí èèyàn pípa ọ̀jọ́ lójú kálíbà àmọ́ yìí pé kò yàtọ̀ sí àwọn Boko Haram tọ́lá àwọn èèyàn ń béèrè pé kí náà nà tí afa yìí àti Boko Haram ọ̀nà wọn fi jọra wọn a nítorí pé pààyàn pààyàn làwọn méjèèjì náà ni pa mùsùlùmí pa mùsùlùmí ni wọn bí o ṣe ju àwọn Boko Haram lójú láti lọ ju bọ́ǹbù sí mọ́sálásí torí pé wọn gbà pàwọn mùsùlùmí ní kírun bẹ́ẹ̀ kàn kírun lásán ni bẹ́ẹ̀ náà ni ọjọ́ àwọn eléyìí náà lójú torí pé èyí tẹ̀ wá mọ́sálásí yẹn èyí ṣe mùsùlùmí. àwa ní àwọn ọ̀rọ̀ kan ń bẹ tí a àwọn sọ tẹ́ẹ̀fì mọ̀ pé àwọn afá yìí pààyàn pààyàn ni wọ́n pa mùsùlùmí pa mùsùlùmí ni wọ́n nínú rẹ̀ yà wọn Khawarij ló sí wa gbàtà nàbí sallallahu alaihi wasallam múlò yà wọn Khawarij àwọn aláburú yìí ó ní yaqtuluna ahlal islam wa yada'una ahlal awsan wọ́n máa pa mùsùlùmí wọ́n sì máa fẹ́lẹ́ bọ́ọ̀lẹ̀ kódà àwọn èèyàn ti dé kóyé mi pé àwọn tàdúgbò yìí náà wọn èèyàn bá mùsùlùmí ṣọ̀rẹ́ àmọ́ christian lọ̀rẹ́ wọn christian ní tight friend wọn àbẹ́ẹ̀kọ́ ni wọ́n ní wọ́n mùsùlùmí wọ́n ràn júmọ́ àmọ́ christian ọ̀rẹ́ kò rí òṣùwọ̀n ni tọ̀ wọ́n láwọn náà máa ń sàfèrè fún. yaqtuluna ahlal islam wa yada'una ahlal awsan. báyìí nàbí ṣe ròyìn wọn nìyẹn pé mùsùlùmí nìkan ni pọ́blẹ́mù wọn. pé eléyìí àwọn tẹ́lá wọn yóò kẹ́ lórí ìpìlẹ̀ ni wọ́n sẹ́rẹ́ yìí ẹ̀yìn ṣe kà ni. wọ́n wá lè má mùsùlùmí wọ́n sì máa fẹ́yìn sí kírísítẹ́nì. ṣé bá nìsín sọ ẹja máa gbọ́rọ̀ apààyàn tí àfa wọn sọ bísímilá ẹ̀ ń pè alákọ̀ọ́kọ́. ẹ jáde bá jáde ẹnu mọ́tò tèmi wọ́n bá họ wọ́n họ lọ́nà ẹ̀yìn báyìí wọ́n họ lọ́nà wáyé dúró ní ọ̀la àwọn ọlọ́pàá wọn lè yẹ ní wọn ẹni tó wà ìbí náà wọ́n bọ̀ ọlọ́pàá tó mọ́tò tí wọ́n ní ká lé àwọn tẹ̀gbẹ́ yẹn. àwọn tí èmi ti kúrò wá ká má ti wà á jẹ aláwọ̀ gálù wọn ó lù wọn bá o. alhamdulillah sọ ẹ́ rí pé àfáàní àwọn tẹ́mi sì kó wa tábà ti aláwọ̀ wọn ká lù wọn ó lù wọn pa o ó túmọ̀ sí ó ní àwọn tẹ́mi sì kó wa tábà ti aláwọ̀ wọn kan lù wọn wọ́n lù wọn pa o. so ẹ̀ríkà fà fúnra ẹ̀ lójú pé wáyé pé pààyàn pààyàn làwọn ọmọ rẹ̀ ti ń kó káàkiri. ọ̀fà ló ti lọ ṣe lẹ́kṣọ̀ lórí rédíò èwo ló ń ká àwọn bàtálíọ̀n àwọn pààyàn pààyàn káàkiri sí. eléyìí tó lọ ṣe lórí rédíò òun náà fúnra ẹ̀ lọ sọ pé gbà tó ń lọ sọ́fà tó ń lọ ṣe lórí rédíò. eléyìí tá a ti kọ́ọ̀tì tó fi ṣe ìdésí padà fún alfulani ṣé bá ní sí ibẹ̀ ló ti sọ ọ̀rọ̀ yìí ó sọ ọ̀rọ̀ tí a play yìí ní thirty one minutes eight seconds ìṣe ọgbọ̀n ìṣẹ́jú ó lé ìṣẹ́jú kan àti ìṣẹ́jú àyá mẹ́jọ àti ti di ọgbọ̀n ìṣẹ́jú lé ìṣẹ́jú kan ó lé ìṣẹ́jú àyá mọ́kàndínlógún thirty one minutes eight seconds títí dé thirty one minutes nineteen seconds ibẹ̀ ló ti sọ̀rọ̀ yìí tá a ti kọ́ tẹ̀ jáde so wọ́n ń sọ̀rọ̀ nípa búbà tó ń lọ sọ́fà àpé àwọn kan wá fẹ́ dá wọn lọ́nà so wọ́n sábà pe àwọn ọlọ́pàá wá ẹni tí yọ jẹ́ mọ́níjà iléeṣẹ́ rédíò tóun ti lọ sí tóun ti lọ sọ̀rọ̀ wọ́n wá pe àwọn ọlọ́pàá wá àwọn ọlọ́pàá wá fi yàn sínú mọ́tò òun fi wọ́n ní ká lé àwọn lọ àwọn àwọn kan lé àwọn kan lọ́sẹ̀gbẹ́ yà yín àwọn kan náà lé àwọn kan lọ́sẹ̀gbẹ́ àwọn tẹ́mi sì kó wá tán bá ti hàlá wọn wọ́n pa wọn ó lù wọ́n pa o so alákọ̀ọ́kọ́ nìyẹn ẹ pílẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà káwọn yẹn káwọn yẹn gbọ́. torí àwọn yẹn láwọn nke nǹkan yìí pé gbóni yabata ti sọ ọ̀rọ̀ apààyàn ọ̀rọ̀ apààyàn. ọwọ́ kù kan àtà ń lé àtẹ òun tà ń bẹ́ǹdì bẹ́ǹdì pẹ̀lú mọ́tò ọ̀gá ọlọ́pàá yẹn bá ní kí dẹ́bà ní gàdà lọ èyí ẹ̀gbọ́ ó bá ń ọ̀rọ̀ yẹn tẹ̀ ó ó bá abalọ̀ bẹ́ẹ̀ ó jẹ pé. ẹ ti báyìí báyìí ọlọ́pàá ó àwọn ń fi mọ́tò léèyàn wọ́n ń bẹ́ẹ̀ ni pẹ̀lú mọ́tò ọ̀gá ọlọ́pàá wa ní kí dírẹ́fà òun kó fi mọ́tò clear rẹ̀ dànù òun kàn fi mọ́tò gbàdánù gbóni òun ọ̀rá yẹn sẹ́ńtì ẹ̀ àwọn ọmọ rẹ̀ tó rẹ́rìn haha ó lè wá lọ gbọ́ àwọn bẹ́ẹ̀ alùpẹ́ ìlìyà sí lára ẹ̀dá fún sáfà súnà lélẹ̀ tọ́ba yìí lé tọ́ba bẹ́ẹ̀ ṣe pẹ́ẹ́ ṣe gbà yẹn tọ́ba kú ọmọ kó ti pààyàn nìyẹn ni mo fi wá mẹ́rin wá fún wa pé ìjọ sáré bi lọ ṣe dáhà ní tọ́yì tí wọ́n lé ànẹ́bì lóko pa tán lé ànẹ́bì lóko tán lé lóko jìbìrìlì wá ń jọ yẹn ó ní málàkù tí ń bẹ ní kápá òkè ó ti tẹ̀lé òun wá eré anábì kan sọ fóun tó fẹ́ kóun sọ fún málàkù òkè òkè ló yí tọ́ ìfù káyì kóun kan pa wọ́n rẹ́ pẹ̀lú òkè anábì ló wọ́n fẹ́ bẹ́ẹ̀ òun fẹ́ kọ́lọ́wọ́n bá lékelá kó yọ nínú àwọn àrọ́mọdọ́mọ wọn àwọn tí wọ́n mọ̀ sí lọ́wọ́ bá ní. sẹ́mi pé málàkù ma málàkù jìbìrì lọ́wọ́ bá anábì pé kóun ti bẹ́ẹ̀ ẹgẹ́ báwọn ọlọ́pàá ti wá bá wọn náà sani kó kílíà rẹ̀ dànù tó bá yẹ kó wọ́n fẹ́ jẹ́ anábì ní ẹ̀yọ́ ọlọ́pàá yẹn má jà kílíà wọn dànù ẹ̀já sílẹ̀ ìjọba bá tiẹ̀ lọ. ṣé bọ́lọ̀ ti yọ ẹ náà àbí àmọ́ nítorí pé owu, ohun àníkọ́sá pààyàn ni tẹ̀gbẹ́ ńgbà tó ti pa àwọn yẹn ń ké bèrí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbàtọ́ gọ̀ọ́rọ́ pàṣẹ káwọn kílíà rẹ̀ sọ́kọ́ ma máa pààyàn tẹ́lẹ̀ náà ni inú ẹ̀ ti dùn kọ́ yá kílíà rẹ̀ jàre díẹ̀ dẹ́ẹ̀bà rẹ̀ kàn kílíà rẹ̀ sínú ẹ̀fí mọ́tò kílíà yẹn sínú gbó ìwọ́n sì ń pèrè ẹ̀ láàfà sunna subhanallah anabi efe kẹ́ni ó má jẹ́ pé jọ ni ó kù bóòlù pízà tí ọlá mú bọ́lá bóòlù pízà tí ọlá mú bọ́lá lọ́kọ́lẹ̀ o. naam eléyìí báyìí alifulani ń bá wí péjọ tó ń bá kú tí alifulani bá débi òkú òun kọ́ má jẹ́ pé jọ ni ó kù subhanallah ẹ wo ẹ gbé ọ̀rọ̀ kúkú pípa pípa pípa sàn constant wàláì ọ̀rọ̀ pípa pípa yẹn pípa yẹn ẹ dákun nígbà tó bá kú kéèyàn wá síbi òkú rẹ̀ èwo ní tó pa á onítọ̀ bá ti kú tẹ́lẹ̀ bá mi tó gílé láti bẹ̀rẹ̀ onítọ̀ bá ti kú tọ́ wá síbi òkú kọ́mọ́ jẹ́ péjọ́ ẹ̀ ni wọ́n kọ́ kọ́mọ́ péjọ́ ẹ̀ ló kú. tọ́wọ́ ti wà láyé tọ́lọ fẹ́ ṣe kọ́mọ́ jẹ́ péjọ́ ni ó kù ó lu títà tí ọ̀la kọ́ bẹ́ẹ̀. àwọn ẹ̀rẹ́ ní inshallah àwọn olùpa inshallah subhanallah ẹ ti ẹ̀mẹ́ta ni mò ń tẹnu mọ́ fún ọ nù o. lórí ìfẹ́ fẹ́ dàn kẹta rú sàbáàbù ń bẹ lára wọn wọ́n sì burú lóòótọ́ wọ́n burú. ẹ àwọn akébi tẹ́ ti ń bọ̀ ó lágbára. wàláì bọ́lá àbùdílà ẹni tó yẹ kí pọ́ọ̀tù nínú wọn tẹ́lẹ̀ ẹgbẹ́ pé dálẹ̀dálẹ̀ nínú ọ̀tẹ́lẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ báyà báyà ní tẹ́lẹ̀ gbogbo ẹgbẹ́ lọ́rọ̀ wọn ó di é tọ̀ padà alhamdulilayi dára wá fọ ọ̀rọ̀ wọn àti sunna kí wọ́n tún wá kú àbẹ́bí ń tọ́ wọn ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ọmọ rẹ̀ ní ròyìn yẹn ó ní wọ́n sì burú tó tọ́ wọ́n burú gan o àwọn ọmọ rẹ̀ ló ní wọ́n burú ó ní torí pé ń bẹ lára wọn ìtumọ̀ pé ìjọ́dọ̀ ń bẹ ibi tẹ́ ti ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ mọ́ ibi tẹ́

bẹ́ẹ̀ ní lásọ̀rọ̀. èyí sọ̀rọ̀ náà. naam ẹ̀rí báyìí sì ó wá níjọ́ tí wọ́n wá bá òun ní kùntù yẹn tá léwu kùntù yẹn ó ní tí ẹ bá sọ òun tóun tóun kọ́ṣẹ́ wọn ni wọ́n bá pààyàn sí òun lọ́rùn sẹ́rí pé ọ̀rọ̀ kún pààyàn pààyàn pààyàn sá kò báyìí ní torí ṣàǹkó náà lọ pé àwọn pààyàn pààyàn ń bẹ́ẹ̀ nù wọn so kì í sì tán lára ọmọ bá kọ́ mọ́kùn dànsákì onídànàdànà ń bẹnu wọn pàyàpàyà ń bẹnu wọn kọ́tìtì ń bẹnu wọn kí ni kọ́tìtì ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé pàyà náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ sórí títí àwọn kírímínà òní àwọn ní máa ń tẹ̀lé káàkiri so ẹ̀rí pàwọn akala sọ fún rẹ̀ náà ní ròyìn àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé pàyàpàyà ni wọn dànàdànà ń bẹnu wọn lọ́pọ̀lọpọ̀ so yíra ẹni sì so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló fi jẹ́ pé níjọ́ tán wá bá wọn kùtù òun lòun kọ́ sọ wọn bá pààyàn sí òun lọ́rùn sòwẹ́ tí ọ̀rọ̀ pípa pípa pípa náà ni ẹ̀dá ìjọba tún fi ẹlẹ́ẹ̀karùn. kéèsì ti ẹnu wọ̀nlá mi ìjẹnu ẹ̀ lè dáwọ́ mo fi aláàbúra ẹ̀ lè dáwọ́ mo ẹ̀ lè dáwọ́ mo bá àbẹ́ bá ti pọ̀ tó mo fi aláàbúra mo sọ yẹn. àmì mi máa tí mo ń ṣe. torí gbogbo bá a ti ń sọ̀rọ̀ yìí náà tá a ń ṣe tálàdí ní àwọn mídíà yìí ẹ̀dá máa kọ nǹkan lé olóhùn fọlọ́hùn búra òun fi Allah búra ẹ̀ lè dá wọn mú o kò sí bẹ́ẹ̀ ṣe lè pọ̀ tó ẹ̀ríkẹ́sà ń fi ọ̀rọ̀ tọ́ọ̀gì tọ́ọ̀gì ìfi ròyìn àwọn ọmọ rẹ̀ pé kò sí bẹ́ẹ̀ ṣe lè pọ̀ tó mo fi Allah búra ẹ̀ lè dá wọn mú o ẹ̀ lè dá wọn mú rárá ni mo fi Allah tó ń búra ṣé bá ní sùn ẹ bá ń bí ẹlẹ́ẹ̀kẹfà. kí ló dé àmọ́gbẹ̀rẹ̀ kàkà ẹ má lò ó àlùkà ẹ má lò ẹ bá mú ara sọ̀rọ̀ pa ẹ sọ fún pé báyìí. à ń gbìyànjú. tẹ̀lé báyìí sì. ó ní tó wọn abẹ́ lù yẹn pa wọn á ní ẹ má lù pa wọn má pa torí wọn lù pa nù. àwọn gbogbo nǹkan tá pípa pípa sá. nítorí pé òun náà mọ àwọn tó kó sẹ́yìn ni ṣé báyìí ní sì. ó wá ní tó ẹ gbà ẹ ẹ má wulẹ̀ lù pa ẹ sáàmù ẹ dè é ẹ dàkún. nínú àyè òfin ọlọ́pàá bí yẹn bá mú yẹn ṣe òfin gbà yẹn láyè kọ́ máa dè kódà ó lé ọgbọ́dọ̀ dé téèyàn bá nà gan ní kóòtù ọ̀daràn ara rẹ̀ ọwọ́ ni tòun ẹ sáàmù ẹ agbára yín kú ká ẹ dé ká máa dè yàn so ó túmọ̀ sí pé òun ní ń àwọn ọmọ rẹ̀ ká ti máa pààyàn ẹ pé òun sọ pé òun wọ́n mọ́lẹ̀ òun lòun máa ń sọ fún wọn pé máa pààyàn sí mi àwọn ti fẹ́ máa pààyàn so eléyìí a lọ àmì ní lọ àrí play bẹ́ẹ̀ àbíjẹta jàre ń jẹ tọ́sí àtúfẹ́ pílé rẹ̀ náà níta fi kọ́ tẹ̀sí ségesège dàpọ̀ wá rò pé àfikà pílé rẹ̀ lónìí ṣé báyìí nìsín ṣé lé báyìí yóò jẹ́ kí a rí bí àwọn wọ̀nyí bá ṣe rí bá ṣe léwu tó láwùjọ wa láti gbọ́dọ̀ dákẹ́ ń pa wọn ṣùkọ́lọ́ wọn bá lè kíláko dàbò kó tún wọn ṣe kó tún àwa náà ṣe ilaha illallah. naam àwọn ẹ̀rí tá a wá yanjú lọ nípa a ní afẹ́ mu wá látàrí ànábì sallallahu alayhi wa nípa wípé ànábì ọ̀ka gbogbo bídíà sí pé ọyọ ìjáde kónú Islam àwa fẹ́ mú ẹ̀rí wá látàrí ànábì àwọn bídíà kan ṣe níṣejú ànábì tó ń ti bẹ́ẹ̀ tánàbí òfin wọn nídàájọ́ pé tí òfin iṣẹ́ yẹn nídàájọ́ kúfúrú tánàbí òfin iṣẹ́ bídíà yẹn nídàájọ́ wípé ó jẹ́ iṣẹ́ kèfèrí tó yàn jáde kónú Islam òlà ń mú wa ẹ̀rí tá a wá kọ́kọ́ mú wa òun náà ni hadith ibn Abbas radiyallahu anhu tó wà nínú sahihul bukhari nípa kíso àbí israel nípa ìtàn bàbá israel ilé tó yẹ pé ó ń gbá rẹ̀ tó sì dúró ní oòrùn a ti ṣàlàyé ìyẹn ní fọ́síwẹ́wẹ́ ní ọjọ́ tọ́sídẹ̀. naam àmọ́ àwọn ìrújú wọn táwọn máa fi ń takò hadithu yìí tó ń fi gbà wọlé ẹ̀rí tó mọ̀ sọ yìí pé nǹkan tó fà á ni pé wọ́n ti gbà pé wọ́n ti mọ̀ pé táwọn bá gba hadith wọlé ó ti dọ̀rọ̀ yẹn lórí àwọn káwọn fi àkídà burúkú ilẹ̀ wọn àdẹ̀ fẹ́ fi wọ́n fẹ́ máa bá a lọ bẹ́ẹ̀ ni torí pé wọ́n fẹ́ jẹ́ olórí kunkun ẹ̀dá so nítorí ẹ̀ gbogbo ẹ̀rí tẹ́ bá mú wá fún wọn kò sí bó ṣe lè hàn tó kò sí bó ṣe lè clear tó wọ́n máa takò náà ni àbá àwọn ló sì máa pariwo pé ah, ẹ̀rí lọ́ràn mi ò ẹ̀rí lọ́ràn mi ò ṣe bẹ́ẹ̀ rí lélẹ́yìn kí ló ní tí ọ̀ràn kí ló tán fún ẹlẹ́rìí tó ń yí kí ló tán fún ẹlẹ́rìí tó gbà ẹlẹ́rìí ló kílẹ̀ àyè wípé Abu Isra'il radiyallahu anhu ó ṣe bídí àníṣejú ànábì sallallahu alayhi wa sallam tó ń ti bẹ́ẹ̀ ànábì ò ba iṣẹ́ rẹ̀ jẹ́ tó bá jẹ́ pé bídí àtúnṣe bá jẹ́ bídí àkúfùrù ni tó bá jẹ́ pé bídí àtúnṣe tó bá jẹ́ pé bídí àkèfèrí ni adẹ̀ ti máa rẹ̀ rí wa lórí pé kúfùrù máa ń baṣẹ́ jẹ́ ni ṣírk máa ń baṣẹ́ jẹ́ ni ìwọ ló sì ní bídà àti ṣírk bákan náà ni wọ́n tó bá yẹ pé bákan náà ni irú bídà tábìlì sọ̀rọ̀ yìí ti àti ṣírk ni ó yẹ kí iṣẹ́ rẹ̀ bàjẹ́ kánàbí wa pa láṣẹ kó tún àwẹ̀ yẹn gbàǹjọ́ mi torí pé ìlérí ló ṣe téèyàn bá dẹ̀ ṣèlérí jẹjẹ ni kó mú lérí yẹn ṣẹ man nazara an yuti Allah gbogbo ẹnikẹ́ni tó bá ṣèlérí kóhun fẹ́ ṣe nǹkan kan láti tẹ̀lé Ọlọ́hun Ọba ó gbọ́dọ̀ mú lérí yẹn ṣẹ ni ṣé báyìí nìsí so ànábì ọba pa láṣẹ pé kó tún àwẹ̀ yẹn gbàǹjọ́ mi àmọ́ nítorí pé nǹkan tábù Ísírẹ́lì ṣe kò ń ṣe bídí àtọ́ bá ṣẹ́ jẹ́ nítorí ẹ̀ ló jẹ́ pé ntọ́ ntí ọ̀dà ntọ́ jẹ́ bídí ànínú sẹ́ àbú Ísírẹ́lì lànàbí yọ̀dànù eléyìí tọ́wá jẹ́ súnà nínú sẹ́ rẹ̀ ànàbí fiọ́nẹ̀lẹ̀ òun náà làwẹ̀ gbígbà so gẹ́gẹ́ bí ìbámu sí hadithu man amila amala laysa alayhi amruna fahuwa radd man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa radd gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan nú ẹ̀sìn tí ò sí àṣẹ wa lórí iṣẹ́ á dá padà sí gbogbo iṣẹ́ tí Abu Israili ṣe tí ò sí àṣẹ ànábì lórí ẹ̀ òun náà ni ìdúró sínú oòrùn òun náà ni àyìnmá jòkólẹ̀ òun náà ni àyìnmá báyàn sọ̀rọ̀ lẹ́ni tí ń gbààwẹ̀ ànábì yọ ogun ẹ̀ dànù àmìlẹ̀ tó ká ṣe ànábì ń bẹ lórí ẹ̀ òun náà ni àwẹ̀ gbígbà ànábì fi rinlẹ̀ fún ṣé báyìí ní sìn nígbà tó pé n tó ṣe yẹn kì Abu Israili ni nítorí àyìnmàkan kété pé n tó ṣe é ṣe kúfùrù wọ́n ní àmáyì màkàn rẹ̀ lànàbí òfin bá sẹ́ rẹ̀ jẹ́ a ti wá mú ẹ̀rí méjì wá lórí wípé àìmàkàn ọ̀sọ́ bí kí sẹ́yìn má bàjẹ́ tó bá jẹ́ aláìmàkàn làbú Ísírẹ́lì ni kò sọ wípé kí sẹ́ má bàjẹ́ torí pé lásìkò ànábì sallallahu alaihi wasallam ara àwọn tí wọ́n ṣe àwọn sẹ́ kan pẹ̀lú àìmàkàn tánàbí ti bá sẹ́ wọn jẹ́ nítorí pé nǹkan ṣe mọ́sẹ́ yẹn ní tó kó bá ni ànábì kò wo ta láìmàkàn tí wọ́n jẹ́ kó wá ní sẹ́wọ̀n ò ní bàjẹ́ làbùsọ̀ tó bá tó bá yẹ pé àyìnmọ̀ kan ni kò sọ pé kíṣẹ́ àbú Israel má bàjẹ́ àmọ́ tíṣẹ́ àbú Israel ò fi bàjẹ́ ni pé nǹkan tó ṣe ṣiṣẹ́ tí ń ba ṣe ti ń ba ṣẹ́ jẹ́ torí ara wọn míì tán ṣiṣẹ́ mi láyé ànábì náà àmọ́ tán ṣe ti ń ba ṣẹ́ jẹ́ ni tó ń ta ìmọ̀ kan wọn ànábì ti ba ṣẹ́ wọn jẹ́. láfi wá mú àdìsù ọkùnrin tí ń kírun jákujàku lásìkò ànábì nítorí bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam ń ba àwọn ọkùnrin jẹ́ lẹ́ẹ̀mejì tó ti pọ́kùnrin sọ fún anabi sallallahu alaihi wasallam lẹ́lẹ́kẹta wípé wọn ò mọ bẹ́ẹ̀ lọ kọ́ anabi òní torí ta láì màkà je jẹ́ ajẹ́kẹ́ méjì tó kí yẹn ó ní kọ́mọ wulẹ̀ dára ẹ̀ láàmú mọ́ ìjọ mi ní kọ́mọ sí bẹ́ẹ̀ mọ́ anabi tó ń ta ìmàkàn anabi sọ fún un pé òní náà ni anabi ẹ̀sẹ̀ wa kọ́ níní ẹ̀sẹ̀ wa tún tún ṣé bá nìsín ṣùtọ́ bá yẹ páyì màkàn ni kò sọ pé kí sí Abu Israeli má bàjẹ́ ní tó fà Abu Israeli bàjẹ́ ni pé nǹkan tá Abu Israel ṣe òkè ṣe tí máa ń baṣẹ́ jẹ́ ni àmúyẹn wa àtúwámú titi ọlọ́dún náà wa kéèyàn máa níjọ́ tánàbí sallallahu alaihi wasallam ń sọ̀rọ̀ nípa pípẹ́ran ọdún fún àwọn sàhábà ní ọjọ́ ọdún tánàbí ṣe khutba ọdún ànábì wa ń sọ̀rọ̀ nípa bí èèyàn ti pẹ́ran ọdún wípé ẹni tó bá pẹ́ran rẹ̀ síwájú ká kírun anabi ni kò ní ẹran pípa o kò ní ẹran léyà kò ní ládàá kọ́pa léyà o amẹ́ntọ́ bá pẹ́ ẹran rẹ̀ lẹ́yìn tá a bá kírun tán òun ló ṣe kò ń jẹ léyà tọ́lọ̀ fẹ́ kápá. so sọ̀hábì Abu Burda ọwọ́ àdìdì ẹwà sọ̀fà nàbì sallallahu alaihi wasallam wípé òun ti pa ẹran tòun síwájú káwọn tó wá lé káwọn tó wá sí Eid tìrìpọ̀ nfẹ́ kọjá sí pé ẹran àwọn làwọn kọ̀ọ̀kan panu lé àwọn ṣé báyìí nìsín anabi sallallahu alaihi wasallam sọ fún pé ṣáàtú ka ṣáàtú láhmin ẹran tó pa yẹn ẹran jíjẹ lásán ni òní léyà tó ti pé ń sọ fún ànábì pé òun ò mọ̀ tẹ́lẹ̀ ànábì òun ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni àmọ́ nítorí pé májẹ̀mú ni pé ẹ̀yin ó ti májẹ̀mú tó yẹ kí ọlọ́run bá ní kí láti gba sẹ́yìn kò pé lára sẹ́ òun ni pé ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ìrànlọ́yẹ kó pa ó wá pa síwájú òun ẹgẹ́ bíi pé ẹni tó yẹ kó kí àyílà láago méjì nísìnyí àbágo méjìlá tó wá kí àyílà láago mẹ́sàn-án sẹ̀mọ̀ pé àsìkò tí ì tó nínú àwọn ṣùrù tòun ni pé kásìkò tó bákan náà kíyàn bo òhò yàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kíyàn sì jọ mùsùlùmí kó tó kọ́lọ̀ ọ̀bà àlekè lọ́gbà àwọn ẹ̀. nínú májẹ̀mú ẹran pípa léyà òun náà ni pé kíyàn sì kíyàn kíyàn pa ẹran tó ti wọlé yá kíyàn sì pa lẹ́yìn eid tó ẹni yìí pa ẹran tó ti wọlé yá àmọ́ májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ó ta ìmọ̀ kan rẹ̀ ànábì ní kò lẹ́ran tọ́pa. sùlàbùsọ̀ yìí pé tó bá yẹ ni àtọ́ bá yẹ pé nǹkan tábù Ísírẹ́lì náà kó sí bá bàtẹ́ jẹ́ ni tó bá yẹ pé ń tó kó sí tó bá yẹ pé ń tọ́ yẹ kó ba sẹ́rẹ̀ jẹ́ ni àyè màkà òun ní hànà kí sẹ́rẹ̀ má bàjẹ́ ànájọ wa pa láṣẹ kó tún àwọ̀ yẹn gbà ẹgẹ́ bó ṣe pa ẹni tí ó pa ẹran láṣẹ kó tún ẹran míì pa tó sì pa ẹni tí ń kírun láṣẹ pé kó tún rùn míì kì. naam àfàjàbà tánà bá gbìyànjú òun náà bá mẹ́rin kan wá láti fi da nǹkan rú máwọn èèyàn lójú ẹ̀ẹ́pẹ́ ìwé ló mú wa òun náà ni hadith muslim hadith yìí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí muawiya ibn hakam sulami radiyallahu anhu muawiya ibn hakam sulami ó sọ̀rọ̀ lórí irun jọ kan ó sọ̀rọ̀ lórí irun ìgbà tó wá sọ̀rọ̀ wọ́n wá kírun tán anabi sallallahu alaihi wá béèrè pé talẹ̀ tó sọ̀rọ̀ yìí talẹ̀ tó sọ̀rọ̀ ńgbà tá à kírun muawiya ibn hakam sulami ó wá sọ fún anabi sallallahu alaihi wasallam ni so anabi sallallahu alaihi wa sallam wa sọ fún yí pé inna hadhihi salah dájúdájú ọ̀nà táǹkì yìí la yasluhu fiha shay'un min kalami nnas kò tọ́kì yẹn máa sọ̀rọ̀ níbẹ̀ o ọ̀rọ̀ èèyàn yàtọ̀ fún ọ̀rọ̀ ọlọ́run ọba kò tọ́ka máa sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tá a fẹ́ tá a gbà wá láyè láti máa sọ lórí irun òun náà lọ̀rọ̀ ọlọ́run ọba òun náà ní ká máa kí alukur'an àmọ́ la yasluhu fiha shay'un min kalami nnas tẹ́ irun táǹkì ọ̀rọ̀ èèyàn tó bá ti lè jáde kó nu ọ̀rọ̀ ọlọ́run ọba kọ̀tọ́ ká máa sọ lórí irun innama hiya tasbihu wa takbiru wa zikrullah. ìrun táǹkì yìí kọ̀kọ́já àtẹ̀síbíhù ká máa ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba wa takbiru ká dẹ̀ máa gbé ọlọ́run ọba tóbi wa zikrullah àti ká máa rántí ọlọ́run ọba. naam sẹ́rí ẹ̀rí yìí anabi sallallahu alayhi wa sallam. kọ̀pá muawiya bùn hatami sulami kọ̀pá látàgbé kó tó rùn míìkì ṣé bá nìsín ẹ̀rìkẹ́ bùn sulami ó jẹ́ sọ̀rọ̀ lórí irun ni ṣùgbọ́n tí anabi sallallahu alaihi wasallam wá tán tánàbí wá béèrè pé talẹ̀ ń sọ báyìí tọ́ sọ báyìí lórí irun bùn hatami sulami ọwájà anabi ló lòún sọ anabi wá sọ àwọn ọ̀rọ̀ yìí fún pé kọ́mọ̀ máa ṣe bẹ́ẹ̀ máa wò torí pé kò anabi níbi báyìí làwọn àfáà ti wá yọ ìdájọ́ wípé mọ̀ntàkàlámà jahilan aw nasiyan mọ̀ntàkàlámà nasiyan aw jahilan bil hukmi lam tabtul salatuhu. àwọn àfáà ní gbogbo ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ lórí wọn lẹ́ni tó gbàgbé ló fi sọ̀rọ̀ kí ṣe pọ́ mọ́ mọ́ sọ̀rọ̀ ó ti gbàgbé pórí òun lòún wà tó wá fi sọ̀rọ̀ lórí wọn. aw jahilan bil hukmi nípa ìdájọ́ ìsọ̀rọ̀ lórí irun kọ̀ ma ìpè yìí sọ̀rọ̀ lórí irun kọ̀ mọ́ ìdájọ́ sísọ̀rọ̀ lórí irun òun wá sọ̀rọ̀ lórí irun irun rẹ̀ ọba jẹ́. ibi báyìí níta bá fẹ́ lò lẹ́rìí bí ni pé ó rẹ̀ ni ò kí rẹ̀ bàjẹ́ ẹ ti ọ̀nà sàn fi sọ̀rọ̀ àìmọ̀kan gan ní ń dẹ̀yìn náà láàmú tẹ́ fi ń sọ tẹ́ ń sọ yẹn ẹ mọ̀ nípa ṣẹ̀ríà ọlọ́run ọba ẹ kàn fẹ́ máa tọ́ bọ hadith ẹ dẹ̀ fẹ́ máa lò sírí ìfẹ́ nu yín ni ẹ fẹ́ máa fi hadith ẹ fẹ́ máa forí ẹ̀ gbára wọn ẹ wo hadith méjì tí mo mú wá tọ́lá láfíà dáadáa nípa àwọn tán já láyìn màkà tán ṣiṣẹ́ táwọn ẹbí ti bàṣẹ wọn jẹ́ ẹ ti ọ̀dà sáà almusiu salata èèyàn ti ń kírun rédèrèdè lásìkò ànábì aláìmàkà ni tó ń ti dá ànábì bá àrùn ẹ̀jẹ̀ lẹ́ẹ̀mejì èèyàn tọkọ ẹran síwájú kásìkò kí wọ́n tó kí ẹ̀yìn aláìmọ̀kan tó ń ti bí ànábì ba ẹran tó pa jẹ́ ànábì ní kọ́pa mi ìmọ̀ kọ́pa mi ìdí. ẹ̀yin wá mú hadith eléyìí wá ń sìn ṣé yóò máa jọ wípé àdìsí ànábì ń takora wọn nìyẹn ṣé bá ní sìn so nǹkan tó dẹ̀ fa ni pé àfa nǹkan méjì ni imma an yakuna jahilan wa imma an yakuna jahilan. imma kọjá aláìmọ̀kan níbi ń sọ̀rọ̀ àbíkọ́já sí pé ń ṣe bí aláìmọ̀kan ṣé bá ní sìn yìí nítorí gbà mí èèyàn lè mà kí jàǹbá sì já àyàn débi pé èèyàn máa ṣàbòsí ẹ̀mí ara àyàn ṣé bá nìsín ìgbà mí ó ṣe lè já láì màkà ní ìṣẹ̀lẹ̀ sí yàn àwọn àjẹ́ pé wọ́n yí pé eléyìí báyìí yàtọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ tá à ń sọ fún yín ẹ̀ẹ̀kan gbọ́ ni. sẹ́ẹ̀rí intanẹ́ẹ̀tì yàtọ̀ òun ni pé ní ìpìlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀tọ̀ kéèyàn máa sọ̀rọ̀ lóye wọn. ìpìlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú kí ayàtọ̀ wà nínú Suratul Baqara kó tó sọ̀kalẹ̀ hafizu ala salati حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله وقوموا لله قانتين síwájú káyọ̀ tó sọ̀kalẹ̀ àwọn sọ̀hábà máa sọ̀rọ̀ lórí ìrun tẹ́lẹ̀tẹ́lẹ̀ kódà wọn máa bára wọn sọ̀rọ̀ lórí hajj àwọn pé wọ́n wà lórí ìrun torí tàbá kírun tán wọ́n fẹ́ lọ ra sẹ̀mú lọ́jà o ó sì sẹ̀mí lọ. òun ló ní mo ti gbọ́ ọlọ́run ọba ò sé ní èèwọ̀ fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kódà tó bá ń tánàbí bá ń kírun lọ́wọ́ síwájú ká tó lọ sọ́dọ̀ nàjáṣí ká tó ṣe hijira lọ sí ethiopia lọ́dọ̀ nàjáṣí wà máa sálámà sáà nẹ́bì lórí irun táni bí ó ti dáhùn. sòótọ́ nípìnlẹ̀ àmọ́ nígbà tí àyà padà wá tọ̀kalẹ̀ àyà hafizu ala salawati wa salati al-wusta wa qumu lillahi qanitin nígbà táyà rẹ̀ tọ̀kalẹ̀ ìgbà yẹn ni wọ́n tó ṣẹlẹ̀ wọ̀ fún wọn ká má sọ̀rọ̀ lórí ìrànmọ́. muawiya bun hakami sulami òun ọ̀wá mọ̀ pé aya ti sọ̀kalẹ̀ ṣé báyìí so ìṣesí tẹ́ ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lòun tó ń lọ. ẹ ti ọ̀nà sáà kò nípa wípé nahayu ti sọ̀kalẹ̀ ìkọ̀fúnni ti sọ̀kalẹ̀ lórí wípé kí a má máa sọ̀rọ̀ lórí so yín tí hakami sulami tó fi sọ̀rọ̀ nìyẹn sẹ́rí fún eléyìí tá n hadith yẹn wà nínú sahihu muslim ibi tí ọ̀rọ̀ tí mo ń sọ yìí ibi tó wà kẹ́lẹ́ bá wọn pé eré báyìí sọ̀rọ̀ fẹ́ àbọ̀rọ̀ táwa kan he látàgbárí wa ta kẹfẹ́ mi sọ àwọn èèyàn nìkọ́ gẹ́gẹ́ bí ọkùnrin tí máa ń ṣe ń tiẹ̀. Ibn Mas'ud radiyallahu anhu ó jẹ́ pé wáyé pé lásìkò ànábì sallallahu alayhi wa sallam síwájú kí àwọn tó ṣe hijira lọ sí ọ̀dọ̀ habasha ní Ethiopia ọ̀dọ̀ Najashi ní Ethiopia àwọn jẹ́ nítorí pé àwọn máa ń sọ̀rọ̀ lórí irun tẹ́lẹ̀ àwọn jẹ́ máa ń sálámà sí anabi sallallahu alayhi wa sallam tánibí òde dáhùn sálámà wọn. ó ní àmẹ́lẹ́yìn ìgbà táwọn wá ti ọ̀dọ̀ Najashi dé anabi wá ń kírun àwọn wá sálámà sí anabi sallallahu alayhi wa sallam lórí irun anabi ọ̀wá dáhùn ṣùgbọ́n táwọn anabi wá kírun tán àwọn sọ anabi sallallahu alayhi wa sallam pé anabi kìí ṣe pé àti máa ń sálámà sí ọ lórí irun tẹ́lẹ̀ tó sì máa ń dá wa lóhùn ni anabi sallallahu alaihi wasallam níbẹ̀ ni ṣùgbọ́n ìdájọ́ yìí ó ti padà yàtọ̀ ń sìn ṣe lè báyìí òun ló dúpẹ́ wáyé pé ṣé nǹkan yìí ó jẹ́ nǹkan tó tọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ hadith yẹn ni mò ń òun ni mò ń wá yìí inshallah ta'ala Nam eléyìí báyìí hadith nínú tó wá wá again tí wọ́n ń jẹ́ pé wáyé pé síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn máa bára wọn sọ̀rọ̀ lórí hájà wọn nípa wípé bùkátà táwọn bá ní bùkátà táwọn bá ní bùkátà sí àwọn máa béèrè lọ́wọ́ ara wọn àwọn àti máa bára wọn sọ̀rọ̀ lórí ẹ̀ síwájú káyà yìí áyà yìí tó sọ̀kalẹ̀ àmọ́ ńgbà táyà yìí sọ̀kalẹ̀ wọ́n jẹ́ nítorí sí pé wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́ so eléyìí wá ní Muawiya ibn Hakam Sulami òun ni ò tí ì gbọ́ nípa rẹ̀ tí tó fi di pé ó sọ̀rọ̀ lásìkò tó sọ̀rọ̀ yẹn so eléyìí lọ́fà ló fi jẹ́ sí pé ọ̀rọ̀ tí Muawiya ibn Hakam Sulami sọ yìí àti eléyìí tí àwa mú wá yìí ó yàtọ̀tọ̀ síra wọn gan kò jọra wọn rárá àbí tí ilẹ̀ kú ma sùwàbí táàlì sọ eléyìí báyọ̀ wọn jẹ́ èsì lórí nǹkan tí àfa mú sọ eléyìí ní ìsinsìnyí o insha Allah ta'ala mi ti rí hadith náà sọ náà ni mò ń wáyé naam àmúdẹ̀ tí wàá rí báyìí alhamdulillah naam wọ́n ní abdullahi ibn mas'ud sọ pé kunna nusallimu ala rasulillahi sallallahu alayhi wa sallam ajẹ́ni tó yẹ sí pé hadith wa sahihu muslim ajẹ́ni tí máa ń sálámà sá nabi sallallahu alayhi wa sallam wa huwa fi sọ́lá tánàbí ti wà lórí ìrántí kírun lọ́wọ́ fayaruddu alayna anabi wa dáhùn sálámà wa nísìn kírun lọ́wọ́ falamma raja'na min indi najashi àmọ́gbà tá a wá padà látọ̀dọ̀ najashi sallamna alayhi àwa sálámà sá nabi lórí ìrántí falam yarudda alayna anabi wa da salama padà sí wa fakulna ya rasulallah àwa sọ pé rèjì sí ọlọ́run ọba kunna nusallimu alayka fi salati fataruddu alayna ajẹ́ ni tí máa ń sálámà sí ọ lórí irun tẹ́lẹ̀ ó sì máa ń dáhùn sálámà wa àmọ́ kí ló dé nísìn tá sálámà sí ọ anabi sallallahu alaihi wasallam sọ inna fi salati shugla anabi ní dájúdájú ní tí ká ìrójú bá ní tí èdè yẹn rí dá sálámà dáhùn mọ́ ń bẹ lórí irun òun náà ní kéwú tá à ń ké so tó túmọ̀ sí pé ànábì padà jẹ́ kó yẹ pé n tá n ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ìdájọ́ ẹ̀ ti yí padà. naam bákan náà wọ́n gbẹ̀gbà zayd ibn arqam zayd ibn arqam òun náà gbẹ̀gbà wá pé kunna natakallamu fi salati ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ajẹ́ni tí máa ń sọ̀rọ̀ lórí ìran yàtàkà yukallimu ar-rajulu sahibahu wọn kan nínú wa yóò máa bá ẹni kejì rẹ̀ sọ̀rọ̀ ìlà jambihi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wa huwa lẹ́ni tó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fi sọlá lórí ìran hatta nazalat títí táyà ibi sọ̀kalẹ̀ pé waqumu lillahi qanitin ẹjẹ́ ni tí ó máa dúró fún ọlọ́run balẹ̀ ni tí ó dákẹ́ jẹ́jẹ́ wọ́n ní fa umirna bis sukut wọ́n wá pa wá láti ẹ̀ríkà máa dákẹ́ jẹ́jẹ́ lórí irun wa nuhina ani salam wọ́n dẹ̀ kọ̀ fún wa kí kí á máa sọ̀rọ̀ lórí irun mọ́. tí ó léyìí báyìí lójó pé wáyé pé ìdájọ́ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní tọ́tọ́ nítorí ẹ̀ Muawiya ibn Hakam Sulami in tó ṣe yẹn in tí màá ń bẹ lọ́dọ̀ rẹ̀ lórí ẹ̀ ní pé ntọ́tọ́ táwọn ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni kò mọ̀ wípé àyà ti padà sọ̀kalẹ̀ láti kọ̀ fún wọn nítorí ẹ̀lú jẹ́ pé ìgbà tí anabi sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ anabi kan sọ pé àmọ́ ah, sọ bẹ́ẹ̀ máa o àìṣe báyìí àìṣe báyìí o torí pé anabi máa pé kò mọ̀ wípé ṣókùn ti sọ̀kalẹ̀ ni. sọ eléyìí yàtọ̀ fún wípé ẹ̀dá kan ńjọ́ wo ni wọ́n máa ńjọ́ wo ni wọ́n máa wọ́n máa ń gbàwẹ̀ ní oòrùn yìí lásìkò anabi ńjọ́ wo ni anabi ń gbàwẹ̀ ní oòrùn yìí táwọn sọ pé ìgbàwẹ̀ ní oòrùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti kọ́kọ́ tọ́ pé Abu Israel wa mọ̀ pé wọ́n ti padà wá parẹ́ ni àyèmàkan rẹ̀ ń wá láti wá excuse tí israel ò fi bàjẹ́ ẹ ti ọ̀nà sáà sẹ́mi pé kọ̀tọ́ rí ká gbàwẹ́ nú òrùn jọ́kan àrẹ́bí ò sì gbàwẹ́ nú òrùn rí bẹ́ẹ̀ làrẹ́bí ọ̀gbàwẹ́ lórí ìdúró rí kólóhùn ní jòkó bẹ́ẹ̀ làrẹ́bí ọ̀gbàwẹ́ rí kólóhùn ní báyọ̀ sọ̀rọ̀ ẹ ti gẹ́gẹ́ bó jẹ́ pé wọ́n máa ń ṣe lórí ìrun tẹ́lẹ̀tẹ́lẹ̀ so káwa sọ yìí pé Abu Israel ọmọ yìí pé àyà méjì sọ̀kalẹ̀ tó ni nítorí ẹ̀ńgbà tó padà wá mọ̀ tó padà wá ṣiṣẹ́ sí yàrá níbi òfin bá sẹ̀rẹ̀ jẹ́ tó túmọ̀ sí pé kéde jáhálù ni tàbú Israel nítorí pé tóun kó sí ọba sẹ́jẹ́ ni àwala ẹlẹ́ẹ̀kejì ó ní pé títí tọkùnrin tí ó pa ẹran léyà tá ń sọ ìjọ wo ni wọ́n ti kọ́ ń pa ẹran léyà rí síwájú kan tó lọ kírun táwa sọ pé àwọn tí kọ́kọ́ máa ń pa tẹ́lẹ̀ síwájú ká tó lọ kírun o ọkùnrin yóò mọ̀ ló ń fi pa ìdájọ́ mi ìran ẹ̀sẹ̀ sọ̀kalẹ̀ táwa sọ pé ànábì ó fi wá ṣe rúkṣọ̀ fún pé ìgbà tó bá a ti máa ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nù náà ló ṣe o mọ̀ pé ìdájọ́ mi ti sọ̀kalẹ̀ ajẹ́ kí má ṣe bẹ́ẹ̀ mọ́jọ́ mi ẹ rí i pé wọn èyí ti ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so yàtọ̀ fún eléyìí tó yẹ kí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn máa ń sọ̀rọ̀ lórí tí ìdájọ́ bá yìí sọ kalẹ̀ kí ẹsẹ̀ gbogbo wọn náà máa ń sáré gbọ́ lẹ́ẹ̀kan náà so eléyìí náà fàmù Muawiya ibn Hakam Sulami òun ò tí ì gbọ́ pé irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ nítorí ẹ̀ ló fi ṣe bẹ́ẹ̀ so ẹ jẹ́ ká wá wò ẹ rí wípé bí báyìí náhayù ni wọ́n kọ̀ fún wọn pé ká má máa ṣe bẹ́ẹ̀ mọ́ ni so ntọ́ bá ti wá rí báyìí so ntọ́ fà tó fi jẹ́ sí pé wọ́n àzárọ̀ Muawiya ibn Hakam kí là ń Sulami tí anabi sallallahu alaihi wasallam fi fún lẹ́sùs nìyẹn pé a ah, nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ntọ́ gbajúmọ̀ lọ́dọ̀ rẹ̀ ntọ́ sì máa náà ni pé a máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ẹ̀rí pé pẹ̀lú eléyìí ẹ̀rí ká di ṣe clear pé hadith ọ̀tá kura wọn ọ̀tọ̀ ni tẹ́lẹ̀ yìí ń sọ ọ̀tọ̀ ni nǹkan tẹ́lẹ̀ yìí ń sọ ẹni yìí sì ni òun fẹ́ máa fi hadith ọ̀fẹ́ máa fi gbá orí ara wọn ni ó ti tó fún ẹ tó bá yẹ pé èso nífẹ̀ẹ́ nú ni pé a mú hadith méjì wá tó sì lálàáfíà tí wọn náà gbà wọlé wípé aláwọn kan ti ṣe pẹ̀lú àyìnmọ̀ká lásìkò ànẹ́bì tó ń ta àyìnmọ̀ká wà ànẹ́bì bá tẹ wọn jẹ nítorí pé nǹkan ṣe nǹkan kó bá ṣẹ́ ni kò yẹ báyìí ọyẹ kó ti bàbá yẹn tó bá yẹ pọ̀ máa ń gbà fẹ́ẹ̀rì tó bá yẹ pẹ́ẹ̀rì lọ́rùn ẹ̀ ẹ̀rí lọ́rùn mi o tó bá yẹ pé bó ṣe máa ń pariwo pẹ́ẹ̀rì lọ́rùn ẹ̀yìn ọyẹ kó ti gbà bẹ́ẹ̀ torí pé ara àwọn tán ti sẹ́lẹ̀ yà nẹ́bì tó ń ta ìmọ̀ kan wọn tánàbí bá ṣe wọn jẹ́ nítorí pé nǹkan kó sì ń tọ́ bá ṣe jẹ́ ni àṣìláàbù ìsọ̀rọ̀yìnì tánàbí ọba ṣe rẹ̀ jẹ́ àjẹ́ pé nítorí òun kó sí ntí wọ́n ní sọ̀hábà ò lè ṣe bídà so wípé intabu israeli ṣe wọ́n ní èṣe bídà wọ́n ní torí pé tá a bá jọ pé bídà ni à ń lẹ sọ̀hábà mọ́ bídà ni a ní subhanallah ẹ sì ti torí ìfẹ́ ẹnu ẹtún kú ẹtún ẹtún jẹ àkídà ṣíyà àpapọ̀ má àkídà kọ̀wárì jì máa ń lọ́wọ́ wàláì ẹtún jẹ torí pé àkídà ṣíyà ni kéèyàn ní kéèyàn ní al-imanu isma ká nígbàgbọ́ pé àwọn sọ̀hábà ò lè ṣe mistake ká nígbàgbọ́ pé àwọn ẹni ọlọ́run ọba wọn lè ṣe mistake isma kẹ́ ẹ gbà wípé àwọn sọ̀hábà ò lè ṣe bídíà ẹ ti ní ètò kọ́ọ̀dù isma fún wa nìyẹn. àkídà ṣíà lélẹ́yìn ṣé bá ní ti àkídà àwọn ṣíà ni àwọn ni wọ́n ní àkídà yìí kán gbà wípé àwọn èèyàn kan o wọ́n lè ṣe wọ́n lè ṣe nǹkan báyìí ọlọ́run bá lè kí láti gbé nǹkan báyìí kúrò fún wọn. a wá béèrè wípé ẹ ní àwọn sọ̀hábà ò lè ṣe bídíà bí sànẹ́bì ló sọ bẹ́ẹ̀ ẹ mú dẹ̀lílù wá nínú kìtàbà àti súnà nínú kùránì àti súnà yìí pé àwọn sọ̀hábà ò lè ṣe bídíà ibi tí anábì ti sọ bẹ́ẹ̀ pé àwọn sọ̀hábà ò lè ṣe bídíà a wá béèrè lọ́wọ́ yín wípé àwọn wo lànàbì ń kìlọ̀ fún tó sọ pé ìyákùn wà muhdathatil umur ìyákùn dọ̀mírukum tó wà ń bẹ̀ yẹn àwọn tá a dájú kọ tá n bá sọ̀rọ̀ ni dọ̀míru pronoun àwọn tá a dájú kọ tá à ń bá sọ̀rọ̀ àwọn olóyìnbó pè ní second person pronoun ẹni tá à ń bá sọ̀rọ̀ báyìí pé ìyáàkùn ẹ sọ́ra o ẹ̀yin tí mo dojúkọ yìí àwọn sọ̀hábà ni kúmú yẹn ń bá wí àwọn sọ̀hábà là nẹ́bí ń bá wí àní ń kìlọ̀ fún pé ìyáàkú wa muhdathatil umur ẹ sọ́ra fún àdáda lẹ́nu àwọn àlámọ̀rí táwọn sọ̀hábà ò lè ṣe bídíà là nẹ́bí ń kìlọ̀ bídíà fún wọn kànẹ́bí ni ká sọ́ra fún bídíà. àwọn wo là nẹ́bí ń fún tí ẹ bá sọ àwọn sọ̀hábà tí wọn lè ṣe bídíà ànábì ń kìlọ̀ bídíà fún wọn tó tọ́ bá sọ pé àwọn sọ̀hábà ò lè ṣe bídíà ń tọ́ sọ ni pé àdìsí àwọn sọ̀hábà kì ń bá wí àwa ni ń bá wí ọwọ́ amúdẹ̀ lílù wá pé àwọn sọ̀hábà kánẹ́bí ń ṣe wá sí fún àwa ibi tó bá ti jẹ́ sí pé ìdájọ́ kan bẹnu ṣẹ̀rí àtọ́ sí àwọn sọ̀hábà kó síbẹ̀ àwa nìkan tá à ń bọ̀ lẹ́yìn wọn la kó síbẹ̀ afẹ́rí dẹ̀ lílù yẹn nítorí pé kọ̀sáfẹ́ gba wọ́n sáfẹ́ wá owó ọ̀ràn tó fi ta fẹ́rẹ́lẹ́ yìí wọ́n sọ tẹ́lẹ̀ o eléyìí ọmọ Ìbàdàn yẹn olódù ọmọ Ìbàdàn tí tí mo lọ́mọ lẹ́yìn wá ní ẹ àbúbejì ọmọ Ìbàdàn òun ló gbé wáyù ṣètọ́ ní ọwọ́ fún wọn tó tó bẹ̀rẹ̀ sí máa tẹ̀lé wàláhì òun ló tún gbé yẹn wá ẹ dákun èèyàn tí ń lọ́dọ̀ yín láti Ìbàdàn tó wá tún jẹ́ pé òun ní ìmpọ́ọ̀tì àwọn òròrí burúkú wá bá ẹgbọ́n pé yìí náà ni agbájọ arájọ agbájọ nínú àkídà òun àwa la mú wábẹ̀ kò yẹ báyìí níbi àbá ni ó kàn mọ̀ ha dọ́rọ̀ dé àmọ́ àwọn ẹ̀ láti pilẹ̀ tó nígbà náà lọ́wọ́ ẹ ṣeun nígbà tá a fi wà ń kò láyé ni pé burúkú nìyẹn kéèyàn sọ pé àwọn ò lè ṣe ó ti gbà pé ni so àwọn ahadithu tánàbí sallallahu alaihi wasallam ń kìlọ̀ bídà fún wa àwọn sàhábà gan ní bá wí wal ummatu tabi'u lahum fi dhalik àwọn àlùmọ̀ náà tẹ̀lé wọn nínú ìdájọ́ tó pé ìdájọ́ tọ́lọ̀ ìdájọ́ tí ó bá ti wà fáwọn sàhábà òun ló wà fún gbogbo mùsùlùmí ayé yòókù kò sí ìdájọ́ kan táwa sọ pé àwọn sàhábà kánàbí ń bá wí báyìí àwa lànàbí ń bá wí àwọn gan lànàbí ń bá wí àwa náà kó síbẹ̀ ni ṣé bá ní sì sọ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀dà nígbà tó láwọn sàhábà ò lè ṣe bídà ó sì gbà páwọn sàhábà lè ṣe kúfúrú nínú bídà àti kúfúrú ebe ní bídà àti kúfúrú kankan náà ni ok hadithu àwọn udasawul ahadi bil kufri ij'al lana zata anwaat kama kama lahum zatu anwaat ìdá anábì bá wa náà wá igi kan tá a máa fi ìdá wa kọ́ tó ń gbé tá a bá padà lọ rí ìdá yẹn agbára ó ti dé síbẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́bọ náà ti nígi tá a máa ń fi ìdá wọn kọ́. tẹ́lẹ̀ bí sọ́lọ́sọ́rọ̀ arábìnrin ha ojú ọ̀nà àwọn kèfèrí lẹ́fẹ́ máa tẹ̀lé yìí laqad qultum kama qala banu isra'ila li musa ẹ̀tì orú ọ̀rọ̀ táwọn ọmọ israẹli sọ fún ànábì musa irú ẹ̀gẹ́ rẹ sọ yìí pé ij'al lana ilahan kama lahum aliha. ṣé bá gbàgbọ́ àwọn sọ̀hábà náà sọ yẹn o ti wá lè gbàgbọ́ àwọn sọ̀hábà ò lè ṣe bídíà nígbà tó gbàgbọ́ lè ṣe kúkúrú àyẹ́pẹ́ bídíà gan tó burú ju kúkúrú lọ́dọ̀ rẹ nù. ẹ̀ wọ́n dẹ̀ gba wọ́n sọ abá lè ṣe kúkúrú àmọ́ ọgbà pé ó jẹ̀jẹ̀ kọ̀rọ̀ yìí gan ọ̀rọ̀ àtàwọ́sùlù tá ń sọ yìí kìí sọ̀rọ̀ kúkúrú o kò yẹ báyìí nìsí bẹ̀t kúkúrú ni lọ́dọ̀ tiẹ̀ so o sì gbà sọ sọ̀hábà ṣe sọ̀hábì ọgbà pé sọ̀hábì lè ṣe àmọ́ ọgbà pé ó lè ṣe ọ̀dà àwọn tí wọ́n wá lọ béèrè ìbáàdà nàbì àwọn àyíṣà wá fún wọn ní rò pé báyìí lànàbì máa ń ṣe fàkà annahum taqaluha wọn wá bójú kékeré wò pé ànábì tí ànábì ti ní ìbára ìkéré bóyá nítorí pé kọ̀ọ̀rù gúfúrọ̀ láhùn mẹ́ta kọjá mi zambi ìwà mẹ́ta ọkọ̀ bóyá nítorí pọ́lọ́ ọba àdékẹ́lá ti forí gbogbo ẹ̀sẹ̀ ànábì tẹ̀ bóyá nítorí pọ́lọ́ ọba ti forí ẹ̀jẹ̀ ni ó torí ẹ̀lọ́pàá fi fi ń ṣe ìbára tó kéré báyìí wọ́n wá tánàbí sọlọ́lá ọ̀sọ́lá nígbà tó wá wọn tẹ́ fúnra wọn ìkálóhùn ọmọ fi gbogbo òru òun òun ma fi jí ni òun ní sùnmọ́ láíláí ìkálóhùn òní fẹ́yàwó láíláí ìká ní gbogbo ojú ayé òun lòun ma fi gbà wẹ̀ ìgbà tánàbí sọlọ́lá ọ̀sọ́lá tánàbí gbọ́n tán sọ àrẹ́bí wá bọ́ ta áà àrẹ́bí ní tẹ́yìn lẹ́ńsọ báyìí lẹ́ńsọ báyìí wọ́n ní bẹ́ẹ̀ ni àrẹ́bí ní amma ana akhshakum lillahi wa atqakum èmi mọ́

wọ́n tún lè lé wọ́n tún lè lé ẹ̀rí pé bídíà kúfùrù lélẹ̀ iná o. pé ànábì tí lẹ́yìn tó bá nígbà táwọn sọ́ọ́bà yẹn ṣe ń sẹ́sìn yẹn ànábì ní kò sínú jọ wọn ni àà kò sínú jọ mi tá ànábì ń sọ kì í ṣe pé ó di kèfèrí ìtumọ̀ ní pé kì í ṣe mùsùlùmí tó dúró déédéé lànàbì ń sọ. ọ̀dà mọ̀ngọ́ṣà náà falẹ̀ sàmínà ẹni tó bá ṣe jàǹbá fún wa kì í ليس منا من لطم الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية arábìnrin kò sí nínú wa ẹni tó kúkú fún tí wọ́n ń gbára ẹ̀ lójú tí ń fasọ̀yà mára ẹ̀ lára tí wọ́n ń sípè fúnra ẹ̀ tó láláàánú òun lọ òun lè lára àánú mọ́láyé arábìnrin kò sí nínú wa tó náà di kèfèrí subhanallah torí wọ́n kàn mọ́ àdìsí lódì lódì wọ́n sì bẹ̀rẹ̀ sí máa tu fáwọn èèyàn ní lódì lódì tó ẹ rí i pé pẹ̀lú àwọn ẹ̀rí ta kó wáyé ó túmọ̀ sí káwọn sọ̀hábà wọ́n yéé ṣe màṣùmùn wọ́n yéé ṣe ẹni tá a sọ́kù òbí pé wọ́n lè ṣe bídà wọ́n èé ṣe láíláí tó torí pé nǹkan fi ń sọ bẹ́ẹ̀ ni pé so that a lè fi sọ wípé nǹkan yìí kìí ṣe pé kìí ṣe bídíà ni ṣé bá ní sùn. bákan náà nínú àwọn nǹkan tó tún máa ń sọ ọ́ rújú ni pé ṣe mọ̀ wípé ìgbà yẹn ẹ̀sìn ò tí ì pé so al-yawma akmaltu lakum dinakum àyà yẹn ò tí ì sọ̀kalẹ̀ so ìgbà yẹn so nítorí ẹ̀ ló jẹ́ pé bídíà ò tí ì máa ṣẹlẹ̀ lásìkò yẹn billah ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ọ̀rọ̀ tó sọ yẹn kò sẹ́ni tó sọ nínú àlùmọ̀ islam nítorí ń sọ ní ìsìn ni pé a jẹ́ pé ìbáàdà ẹ̀ ṣe tàùkìfíyà àwọn sọ̀hábà máa ń gbìyànjú ni tábà ti wá jẹ lọ ẹ̀tí ọ̀dà sáà pé àwọn sọ̀hábà máa ń dá ìbáàdà mú wá fúnra ara wọn tábà ti wá jẹ lọ ànábì sallallahu alaihi wasallam àgbà wọlé so a jẹ́ pé nítorí sọ fún wa ni pé ìgbìyànjú ló bí ẹ̀sìn kìí ṣe pé ọlọ́run ọba àdékẹ́lá ní sọ̀kalẹ̀ tó ìjẹ́ sí al-aslu fil ìpìlẹ̀ ẹ̀sìn ni wípé ẹ gbọ́dọ̀ ṣe títẹ̀ fìrẹ́ rí tá a bá rí sọ̀hábì kan tó bá ṣe ìbáradà kan tí ò tí ì sẹ́rì fún wa anábì ó kọ̀ndẹ̀mù ẹni. tẹ́bá wá rí lẹ́tà anábì sallallahu alaihi wasallam fi rinlẹ̀ kì í ṣe tọ́gbà nẹ́bì ló sọ wípé ilé báyìí nínú ẹ̀sìn lọ́wà àtẹ́lẹ̀ tánẹ́bì sọ lọ́sọ́ àmì fíṣẹ́ ṣe tàbí pé àsáré ẹ̀sìn lọ́wà lànẹ́bì ti ń ṣe àtẹ́lẹ̀ tá níwájú ànẹ́bì tánẹ́bì fi rinlẹ̀ kò yé báyìí nìsí sọ burúkú ni kí ẹ̀ sọ pé ẹ lásìkò yẹn àlìyọ́mọ̀ àkùnmẹ́tù lákùn ẹ kò tí ì sọ̀kalẹ̀ ẹ ń so torí ẹ̀ lọ́fà tìrìkìní kankankan ọ̀ya mú tààrí ìkò wá fún wa ta ló sọ fún ọ pé lásìkò yẹn àlìyọ́mọ̀ àkùnmẹ́tù lákùn nínú kò tí ì sọ̀kalẹ̀ ta ló sọ fún ọ bẹ́ẹ̀ níbo ló ti rí yìí torí pé kó tó lè sọ fún wa bẹ́ẹ̀ ọgbọ̀rọ̀ fún wa ní tàríhù níjọ́ tí àdìsù àbí Ísírẹ́lì ṣẹlẹ̀ àtijọ́ tí àyà àríọ́mọ àkọ́ńtì lákùn dínàkùn ṣẹlẹ̀ kò yẹ báyìí nìsín láàbì mọ̀ pé eléyìí lọ ṣáájú yẹn so nítorí ẹ̀ lẹ́bi pé gbogbo àwọn tán mú wá pátápátá ìrújú ni nítorí pé wọn fẹ́ gba hadith wọlé wọn fẹ́ máa kọ̀ndẹ́mù ẹ̀ tó pé tábà ti lè gbà wọlé ó ti dọ̀ọ̀rọ̀ yàn fún wọn láti eléyìí báyìí ó ní àwọn èsì lórí nǹkan tí àwọn ń sọ léyìí tó sí pé insha Allah ta'ala ìdí náà ni àdùsí lálẹ́ yìí pẹ̀lú pé ẹ̀rí yìí afirinlẹ̀ gbogbo àwọn ìrújú tó wá lè máa mú wá láti fi da ẹ̀rí inú fáwọn èèyàn iná la ṣàlàyé yìí ẹ̀rí tá a dẹ̀ ṣàlàyé yìí báwọn àfa sunna bí wọ́n ti gbára lè tọ́sí ńlò nìyẹn so àwọn àfáàsùn náà gbà yí pé ẹ̀rí ni lórí pé bídà àti ètè kúfùrù lélẹ̀ dáyìí lásìkò ànábì sallallahu alayhi wa sallam tánàbí òde fún ìdájọ́ kúfùrù. so gbogbo eléyìí tẹ́ ń sọ yẹn gbogbo jákujàku tẹ́ ń sọ yẹn ẹ béèrè pé nu tíra wo lẹ ti kà àwa ti sọ fún yín nìsí pé alimami Shatibi nínú ẹ̀kí sọ wọ́n lo àdìsù yìí wípé àdìsù tó túmọ̀ sí pé gbogbo bídà kọ́ ni kúfùrù ni a sọ fún yín pé alimami Qurtushi nínú al-Bid'ah àwọn náà lò ṣé báyìí bákan náà sheikh salih al-fawzan àwọn náà lò nínú kitabu tawhid wọn wa ghayru wahid min as-salaf àtàwọn afa àtàwọn afa sunna tí wọ́n dúró déédéé ogun ọ̀nà máa ń lò lórí pé ẹ̀rí wípé bídíà tí ó yọ̀rìn jáde kó ní islam tí ó jẹ́ tí ó sọ̀rọ̀ di káfíìn òun náà ni bídíà tí orílẹ̀ tí ó ṣẹlẹ̀ sí àbú israẹli ṣẹlẹ̀ báyìí ni ibi tí aláǹfààní àti bí ó sì lónìí pẹ̀lú ògbọ́ ọlọ́run ọba tó bá dijọ́ tuesday a wá bẹ̀rẹ̀ lórí àwọn ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì àtẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tábà ti parí tọ̀dọ̀ ànábì àbọ̀ sọ́dọ̀ àwọn sàhábà bẹ̀rẹ̀ látòrí abubakar àbọ̀ sórí umar usman ali àtúnbọ̀ sórí àwọn tó tẹ̀lé àwọn tó tẹ̀lé wọn títí títí fa àwà tu àwọn ẹ̀rí yẹn wá kẹlẹ̀ bá mọ̀ pé alámọ̀rí ìdí tí ń bọ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam yẹn tábà parí yẹn àwọn òrí ju wọn táwọn náà máa ń mọ́ wa tọ́fin gbogbo bídà ní kúfùrù àwà yẹn ju yẹn náà pẹ̀lú gbọ́lọ́wọ́n ba ẹ̀rí tá mú wánú al-Qur'an àti sunna ànábì bákan náà àwọn àfa àti wọ́n ń sílò tí àwọn àfa yìí ọ̀sán tán sọ gbogbo ẹ̀ láyànjú pẹ̀lú gbọ́dọ̀ ọba subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. oníbèrè yìí wọ́n ní àwọn àfa àti àwọn ìyá tá a dáyé bá nílọrin tí kò sí ìmọ̀ fún wọn ni tí wọ́n fi ń kúnlẹ̀ tẹ́yìn wá ní ẹdínlójọ nípínlẹ̀ ọ̀dà. naam wọ́n ní àwọn àfa àti àwọn ìyá àwọn bàbá tá a dáyé bá ń lọrin wọ́n ní sí ò símọ̀ fún wọn ni tó fi jẹ́ pé àwọn máa ń kúnlẹ̀ ẹ̀yin ìwọ̀n ìwà dé lónìí ẹni kúnlẹ̀ ọ̀dà sẹ́rí ọ̀rọ̀ ìkúnlẹ̀ yìí ti kúnlẹ̀ yìí kìí sàwa ni adáwì nǹkan kan ni tó jẹ́ sí pé àwọn bàbá bàbá tá a máa ń pọ́n lé ṣé báyìí ní táwọn náà sọ ni ara ẹni tó kọ́ sí tíra nù wọn àyẹ̀ ẹni tó sọ lọ́rọ̀ torí ní ìsìn kọ́mọ́dà wípé bóyá àbáwá ní kalamu wá pé ah, àbàbà tó ti wá kọjá lẹ́yìn ńkọ́ ẹ wo Sheikh Kamal rahimahullahu ta'ala kọ́nà bá kọ́bá wa kẹ́wọ̀n bàbá nínú wáàsí Ramadan wọn báyìí nínú tafsir Ramadan wọn báyìí ibẹ̀ ni bàbá ti sọ bàbá ní àtẹni tí ń kúnlẹ̀ fún yàn á ní bíbá yìí o kódà fídíò rẹ̀ lá nígbà tó yẹ wá sọ pé wọ́n lo bàbá nìyí wọ́n lo kò sóhun bàbá kan kódà ó rí bàbá bí bàbá ti ń sọ fúnra báyìí sọ̀rọ̀ bàbá ti máa ń gbọ́rọ̀ kalẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni bàbá ní àtẹni tí ń kúnlẹ̀ fún yàn àtẹni tí ń kúnlẹ̀ fún àwọn méjèèjì ọ̀ka ọ̀pọ̀ yẹn rojọ́ wájú ọlọ́run ni. so kẹ́lẹ́ bá wọn pé kèsì pàwọ́ aláìsàn wá dé bàbá wa kà má lì mọ́ bàbá wa mẹ́rin aláyé àní tiwọn náà lọ bí tẹ̀gbọ́n wọn lè ṣe ń rìn bí irú tiwa yìí wàláhì àwọn náà sọ bẹ́ẹ̀ tẹ́lá ní ti bàbá sì wà láyé ní tiwọn báyìí àbí so nínú kẹ́sẹ̀ tí wọn wọn sọ bẹ́ẹ̀ so a sì ní lọ́wọ́ míì náà so kẹ́rin bá wọn pé kìí ṣe àlámọ̀rí kàtọ́ ẹ pé àìsàn gbélé ni so kọ́ lọ́wọ́ bá lè kíláàkó dáhùn kó sànù wa ṣé bá ní ti so ìyíhùn ni ọmọ jẹ́ èsì so kọ́ lọ́wọ́ bá lè kíláàkó wà pẹ̀lú wa. bàbá wa ẹlẹ́kùnrin bínú bàbá Sheikh Adam rahmanullah ta'ala àwọn náà sálàyé bẹ́ẹ̀. nínú awọn àwọn al-Islam jahiliya bó ti àjẹ́ sí pé àwọn èèyàn kan wọ́n fẹ́ máa ń da ọ̀rọ̀ bàbá rú ọ̀rọ̀ bàbá kílẹ̀ àga kódà nínú tíra àwọn èèyàn kan nìkan kan láti sọ wọ́n sọ àwọn ní pé o ẹja gbara wọn mara o bẹ́ẹ̀ bá ẹja fura mara tààrà ìmọ̀ràn tí jẹ́ kí wọ náà torípa ló ti ráwọn kan lónìí tani tí bàbá ń sọ kọ́ náà ń sọ nǹkan kan bàbá náà máa ń kúnlẹ̀ á ní à gbogbo yìí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ awẹ́wà ni kéèyàn ntí èèyàn sọ tọ́jú òdodo òun la fẹ́ lò ẹ lágbájá wa ń ṣe báyìí ọmọ èèyàn ní gbogbo wa ẹtí ọ̀dásán tó ń pé a lè ṣe tó bọ́lọ̀ wọn bá ṣe fẹ́ ká ṣe a sì lè ṣe àìtó ìjọba èèyàn lè gbé wa ẹtí ọ̀dásán so àwọn àfáà náà ni wọ́n máa sọ pé ká má ṣe zìnà ká má ṣe àwọn àfáà ń ṣe zìnà àbí wọ́n ṣe zìnà káwá ní torí pé eh, àwọn àbá àná kọ sí àfikà mẹsẹ̀ jìnnà bẹ̀tẹ̀ yóò rí pàǹsẹ̀ jìnnà ni àtẹ́pẹ́ jìnnà dànù nítorí wọ́n ṣe àà sẹ́gbẹ́ wà lọ́sọ pé àà ọ̀rọ̀ burúkú lọ́sọ èso ẹ mẹ́sì torí pé eh, bàbá ń sọ pé kìíní kẹ́kẹ́ kúnlẹ̀ wá ń tẹ́ òun lọ̀rọ̀ ṣé báyìí ní ìsìnkú kọ́ lọ́n sànù wa. ẹ èyàn máa ń béèrè ni a ti gbọ́dọ̀ tijú síbà ní ti inna Allaha la yastahi min al-haqq síbà ní ti. àwọn ní téèyàn lè kírun láì wẹ̀ ìwẹ̀ aljanaba ìwẹ̀ wípé omi tí máa ń di ọmọ ó jáde lára yàn bóyá èèyàn ní ìbálòpapọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ lóbìnrin ni àbí èèyàn sùn ló lálàá àbí èèyàn ronú náà ni nǹkan yẹn fi wá jáde bẹ́ẹ̀ so èèyàn ti dára ẹni tá ń ní aljanaba ìwẹ̀ kan nínú ẹ̀sìn nìyẹn wọ́n wá ní téèyàn bá wá tí nǹkan bá ṣẹlẹ̀ síyàn síyàn lè kírun láì wẹ̀rú rẹ̀ èèyàn ò lè kírun bẹ́ẹ̀ o so èèyàn gbọ́dọ̀ wẹ̀ ni nínú àwọn ẹ̀gbin ńláńlá ni tó ẹgbẹ́ bódà àlùwàlá látà ògbin àti kéèyàn wẹ̀ so àwọn ẹ̀gbin kéékèèké àlùwàlá gbé yẹn síbà níbi àti ìsìnkọ́ ọba kátábà gbé yẹn bẹ̀tẹ́lẹ̀ báyìí àti káwẹ̀ síwájú ká tó kírun ọlọ́run àlọ́ sódà kí èèyàn pa súnmọ́dì nígbà tí wọ́n kí n lọ. náà wọ́n ní ìjó da kí èèyàn pa súnmọ́dì nígbà tí èèyàn bá ń kírun lọ́wọ́ kò da kò da bẹ́ẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin kò da àti pé sọ ba irun jẹ́ because ká má lọ sí àtìgbọ́ pé bẹ́ẹ̀ sọ pé ó ba irun jẹ́ kò ba irun jẹ́ o àmọ́ kò da kí ló fà á nítorí wípé kò sí bẹ́ẹ̀ yóò ti fẹ́ pa tó mọ́ra tí ẹ̀mí èèyàn ò ní lọ síbi ibi tí tó ti fẹ́ jáde so ó dìgbà téèyàn bá tó gbé ẹ̀mí èèyàn lọ síbi tí tó fẹ́ jáde téèyàn bá fi ẹ̀mí èèyàn kọ̀ǹtó rẹ̀ tí tó tó máa so ẹ̀mí èèyàn ti kú ní iwájú ọlọ́run ọba so nítorí ẹ̀ ní òfin dá kí a máa mú ẹ̀mí èèyàn kó iwájú ọlọ́run ọba lọ síbi nǹkan yìí so àti pé ìdẹ̀kùn ni tọ́lọ́mọ àdégbélá fẹ́ kó jáde lára wa kálá làáfíà so ibà ní sìn kájí kó jáde ká sì lọ tún àlùwàlá mi ṣe so ibà ní sìn ká nítawa máa ń ṣe àwọn èèyàn gbà mí ìtàfi máa ń pa nǹkan yìí mára so yìí báyìí nìsín so àwọn ẹ̀gbin kan náà ń bẹ tánàbí là gbọdọ̀ pa mára so yìí báyìí nìsín la salata bi hadrati at-ta'am wa la huwa yudafi'uhu al-akhbithan so al-akhbithayn òun náà ni pé kí èèyàn máa pa ìtọ̀ àti ìgbẹ́ kí a máa pa mára òun náà ò dá lórí ọ̀ràn wallahu a'lam. na kò sí àsìkò fún púpọ̀ bóyá bí èrè kan sí yóò gbà sọ ìjọ mi wọ́n ní ṣé ó dáa ká máa fi ọlá àwọn ẹni ọlọ́run tọrọ. náà wọ́n ní ìjó dáa kéèyàn máa fi ọlá àwọn ẹni ọlọ́run tọrọ. ọ̀rọ̀ yìí àwọn ẹni ọlọ́run pín sí méjì. àwọn ẹni ọlọ́run kan bẹ tá a mà lẹ́ni ọlọ́run tọ́lọ́run náà sì mọ̀ wọ́n lẹ́ni ọlọ́run tọ́lọ́run sì fún wa lẹ́rìí pé ẹni ọlọ́run ni wọ́n tààrà. tọ́ wọn yẹ pín náà tòótọ́ so kọ́lọ́wọ́ bá kó sànù wa àwọn ẹni ọlọ́run yìí òun làwọn ànẹ́bí ọlọ́run ọlọ́run bá alẹ́ kẹ́lá sọ ẹ̀rí kalẹ̀ lórí ìjẹni ọlọ́run bá wọn tí ò sẹ́nìkan tó gbọ́dọ̀ dáhùn tiẹ̀ tó gbọ́dọ̀ sí èméjì lórí ẹ̀ kódà ní ta bá ti rí tí bá ń ṣe èméjì lórí ìjẹni ọlọ́run ànẹ́bí ọlọ́run ṣé báyìí ní sèrú ẹni bẹ́ẹ̀ fẹ́ yọra ẹ̀kú ní ìsìlámù ni so ẹni ọlọ́run ni wọ́n tààrà bẹ́ẹ̀ náà làwọn sàhábà ẹni ọlọ́run ni wọ́n bẹ́ẹ̀ náà ìwé ẹni tí bá ń tẹ̀lé ojú ọ̀nà wọn àmọ́ àwọn kan bẹ́tọ́ pé ẹ̀rí clear pẹ̀lú ọlọ́run ni wọn tí a bá àwọn kan bẹ́tọ́ pé àwa náà ń wò wọn lẹ́ni ọlọ́run gẹ́gẹ́ bí tọ́ hàn sí wa àmọ́ wọn lè má jẹ́ ẹni ọlọ́run níwájú ọlọ́run ba torí pé kọ̀ọ̀kọ́ wọn lè má dà gẹ́gẹ́ bí gbangba tá à ń rí so fi ní àwọn ẹni ọlọ́run a lè pín wọn sí méjì fine tẹ wá ara wọn tí ìjẹni ọlọ́run rinlẹ̀ tí ò rújú tí ìjẹni ọlọ́run ò láǹbomila ká má wàá sọ àwọn tó yẹ sí pé àwa là ń rò pé ni ọlọ́run ni wọ́n kódà ó lè jẹ́ ni èṣù ni wọ́n. torí pé tó bá dé dẹ́rẹ́ kíyámà èèyàn bá àwọn kan nu ná tí yóò lérò pé yẹn lè bá ná o kọ́nà bá kó là wá kú mẹ́. fine tí a bá ti wọ́n sọ pé kódà àwọn ẹni ọlọ́run tí jẹ́ ẹni ọlọ́run wọn rinlẹ̀ gan kò sẹ́rìí fún káfíọ́lá àwọn tọrọ báwo wá ni àwọn táwọn rò pé ni ọlọ́run ni wọ́n tó sì lè má jẹ́ ni ọlọ́run ìṣe àdúà ibẹ̀ láti máa ń fọlá yàn tọrọ àbẹ́ẹ̀kọ́ ni pé ọlọ́run mọ́tà wọlé alágbájá yìí tí mò ń tọrọ lọ́wọ́ rẹ̀ yìí mọ́tà ṣe bẹ́ẹ̀ fún mi nínú àdúrà láti máa ń ṣe bẹ́ẹ̀. àdúrà ṣíṣe sì ní ìbáàdà ni anábì ní àdùáhù huwalẹ̀ ìbáàdà nínú ìwáyà mi àdùáhù mọ́kùlẹ̀ ìbáàdà anábì ní àdúrà tẹ́ ń wò yẹn òun gangan náà pè ní ìbáàdà. ṣé báyìí nìyí tó túmọ̀ sí ìbáàdà ìjọsìn ni àdúrà tẹ́wárí ìjọsìn a gbọ́dọ̀ máa ṣe àyàfi bàtà bá rẹ̀ rí pé ká máa ṣe bákan náà a tún wá gbọ́dọ̀ rẹ̀ rí pé tí ó sàlàyé fún wa bá ṣe ṣe torí tọ́lọ́ ọba àlékẹ́ rárá nẹ́bí wáyé gan wá ṣe gan náà ní kókó wá fún wa bá ti sẹ́ lọ́hùn. sọ àdúrà ṣíṣe ló sì pàtàkì jù nínú ìbáàdà kódà àwọn alákọ̀ọ́kọ́ ń tọ́ ga jù nínú àwọn ìran ìbáàdà àdúrà ṣíṣe ni ṣé bá ní sè so tó bá jẹ́ sí pé ká máa fi ọlá ìyàn tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba tó bá yẹ kó bá wà nínú ọ̀nà tá a máa gbà sàdúrà ni ànábì ò ní sáláì má sàlàyé ẹ̀ fún wa torí gbogbo àwọn tá a máa fi tọrọ tá a máa fi sàkàtọ̀ lọ́sọ̀dọ̀ Ọlọ́run ọba tá a bá ń sàdúrà ànábì sàlàyé gbogbo ẹ̀ fún wa pé tẹ bá fẹ́ bẹ lọ́wọ́ bá o àwọn tẹ́ eré yín tẹ́ ṣe ẹ máa fi bẹ lọ́wọ́ bá àwọn orúkọ Ọlọ́run bá ẹ máa fi bẹ lọ́wọ́ àwọn ìròyìn Ọlọ́run bá ẹ máa fi bẹ lọ́wọ́ àwọn iman ẹ máa fi bẹ lọ́wọ́ ربنا إننا سمعنا مناديا ينادي أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا ìlà ákìrì àyà títí débi táwọn àyà parí sí. naam ìwà fọlá àwọn ẹni ọlọ́run tọrọ kò sí nínú ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam. nítorí wípé ànẹ́bí a máa ṣàdúà kódà débi pé ńgbà mí ànẹ́bí ó ṣàdúà yọ kà lára débi pé àdìkẹ́mbà ànẹ́bí ó máa jábọ́. tó Abubakar yóò tó bá mú sí ẹ̀yìn rẹ̀ padà kí ànẹ́bí ó ti tó ọlọ́run ọgbọ̀n tó ń sọ. bánẹ́bí ti ọlọ́run mọ́tà tó kú ànẹ́bí torí ẹlòmí rẹ ní ẹ ìyẹn tá bá ní ànábì ọ̀fọ́ rẹ tọ́lọ́ yóò lànàbì ọ̀fẹ́ sì gbéraga ni ọ̀rà tí Ibrahim náà ń kọ́ Musa ń kọ́ yìí sá ń kọ́ ànábì gbogbo àwọn eléyìí lọ́la kò fi tọrọ níláyé àwọn sọ̀hábà náà wà máa pa ànábì lọ́la àwọn sọ̀hábà náà ọ̀bẹ lọ́run rí káfọ́lá ànábì tọrọ ṣé báyìí nìyí ṣé báyìí nínú àwọn tí ò tọ́ ká máa fi tọrọ ni pé ọlọ́run ọlọ́run mọ́sá wọlá àwọn ẹni rẹ ọlọ́run mọ́sá wọlá bàbá rẹ ọlọ́run mọ́sá wọlá ìyá rẹ ọlọ́run mọ́sá wọlá makama ibrahima ọlọ́run mọ́sá wọlá kìnìkan bẹ́ẹ̀tù látìkì ọlọ́run mọ́sá wọlá bẹ́ẹ̀ ọlọ́run mọ́sá gbàdúrà rẹ. àwọn eléyìí báyìí kò sínú àwọn ọ̀nà tọ́tọ́ láti fi ṣàdúrà sọkọ́lọ́ so ẹ̀yẹn wá lé ní kílẹ̀ rí tọ́ta kò wá ní ìbáàdà ní kílẹ̀ rí tó ní àṣẹ nìyẹn máa ń wá pé lórí ọ̀rọ̀ ẹ̀sìn o sẹ́sìn ni ẹ̀rí wo ló ní ká ti jọ́sìn fọ́lọ́run abẹ́ ẹ̀rí wo ló ní a máa ṣàdúrà bẹ́ẹ̀ so níta níta àbújọ pé kò sí inú ẹ̀sìn pé àwọ̀ ọ̀rẹ́ rí fún un àbí ẹni tó bá ti sọ pé wà nú ẹ̀sìn òun yóò mẹ́rin wá fún un